الحمد لله ولي صالح ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ الله سبحانه وتعالى wa ta'ala tó yọ̀ǹda fún èmi àbí Allah subhanahu tó fi àánú rẹ̀ kó jọ kó má fi ìbínú rẹ̀ tú wa a jẹ́ mùsùlùmí báyìí aláìní má jẹ́ mùsùlùmí má ọlọ́mọ ìṣàdánwò fún wa mọ́ ajẹ́ lásán jẹ́ ká gidi mọ́ọ̀sìn gbà fún wa ìjókòó yìí tá à ń pè òní wọ́n pè ní learning circle lédè òyìnbó learning circle halqa ìjókòó ni tá a ń kẹ́kọ̀ọ́ a wá lọ fi ìròyìn kan sí pé irú ìjókòó tàwọn ẹni rí torí tá wọ́n ń kẹ́kọ̀ọ́ oríṣiríṣi ẹ̀kọ́ ló wà ṣùgbọ́n ìjókòó eléyìí àwọn ẹni rí ló wà ń bẹ̀ àwọn ẹni rí ò ní kan àfẹ́kọ́ ọ̀rọ̀ ọlọ́run àtẹ́kọ́ súnà ànábìwà Muhammad sọ́lọ́mọ̀ọ́lọ́mọ̀ halkọ́tú asọ́ọ̀lẹ́hìn ìjókòó àwọn ẹni rẹ̀ níjókòó yìí afẹ́mọ́ iṣẹ́ àtúpalẹ̀ síra kan tá ń pè ní Riyadu Sọ́ọ̀lẹ́hìn síra kan tá ń pè ní kíni Riyadu Sọ́ọ̀lẹ́hìn Riyadu ní ọgbà garden lédè òyìnbó Riyadh kí mo pé kí ni lárúbáwá rẹ̀ Riyadh Riyadh sọ́ọ̀lẹ̀ ọgbà àwọn ẹni rí ọgbà àwọn ẹni rí ẹ̀rí pé orílẹ̀-èdè kan wà tá ní Saudi Arabia olú ìlú yẹn tá ń pè kápítà ní Riyad, Riyad ní ọgbà Garden of the Righteous ọgbà àwọn ẹni rí ẹni tó kọ tírà yẹn orúkọ wọn ni al-imam sharaf an-nawawi pẹ̀lú ọlọ́run tó bá di jókòó tí ń bọ̀ a ṣàlàyé àfáà yẹn lẹ́kùnrẹ́rẹ́ torí pé a mú tíra yẹn a mú ṣùgbọ́n tíra tí a fẹ́ máa lò níjókòó wa yìí táàbù ṣàlàyé ìyáàbì sọ́ọ̀lù yìí torí tíra ló wà tó jẹ́ ṣáríhù ti eléyìí tó ní èyí tí a sheik Muhammad bónú sọ́ọ́lì bónú ọ̀fẹ̀mín tí wọ́n ṣe ṣáàrí pẹ̀lú àlàyé apákaná àlàyé tí a sheik Nasiruddin Muhammadu Nasiruddin Al-Albani tó wá dìjọ́ kò tí ń bọ̀ lẹ́yọkọ̀ọ̀kan táàmà jù lẹ́yọkọ̀ọ̀kan insha Allah ta'ala ìyẹn la fẹ́ fi ṣe ọ̀pá kùtìlẹ̀ ìpìlẹ̀ àlàyé tírà yìí àwọn ẹni rè òní wọn máa ń jókòó láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ náà àwọn ẹni ni rí ní ọmọ ṣe kíni ní ọmọ jókòó láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ náà torí pé tí ẹ̀ bá jókòó tó ń gbọ́rọ̀ ọlọ́run tí ó wà sọ́kàn rẹ̀ nígbé kí ni mo fẹ́ gbà nínú ìjókòó yìí kí ni mo fẹ́ rí nínú ìjókòó yìí àǹfààní kí ni mo fẹ́ jẹ nínú ìjókòó yìí àwọn ìjókòó ń bẹ ìjókòó tòṣèlú ẹni tó lọ ọbẹ̀ bóyá ó ní ẹnìkan tó ń tì lẹ́yìn tàbí tó ń fẹ́ kó bọ́ sí ipò kò sí ìdí tó ń fi fẹ́ kó wà nípò yẹn àbáyé yẹn àǹfààní tó wọ́n ó rí látara ẹniyẹn tó bá bọ́ sáàyè yẹn ló fi ń ṣe ìgbò wàhálà yìí owó ìjókòó òṣèlú yìí lọ àwọn míì kò sẹ́nì kankan tí wọ́n wá lọ ṣùgbọ́n mọ̀ pé táwọn bá ti jókòó tán wọ́n ó pín nǹkan ìgbà míì ò lè jẹ́ owó ìgbà míì ò lè má ṣòwò kódà ó lè jẹ́ ìfẹ́bá àtẹ́ ẹ̀ka àti ọṣẹ ìfọṣọ òdìrí jẹun pé táwọn èèyàn tó ń jà ọṣẹ ìfọṣọ bá ń sọ yìí detergent Oníyè yìí kìí ṣe ńlá o kékeré báyìí ẹyọ àwọn èèyàn dẹ̀ ń jà ìgbà wọn ma máa gbé oúnjẹ sí ìrẹsì ìrẹsì yẹn rọ́bà kọ̀ọ̀kan omi o tó rọ́bà kan wọ́n lura gan lórí ẹ̀mí fi ṣùgbọ́n gbogbo ẹni tó bá lọ Joko láti gbọ́rọ̀ àwọn àlérí nínú àwọn ẹni rí tí ó sọ pé òun fẹ́ ṣe sọ́dákọ̀ ìyẹn ni ìtọrẹ àánú tàbí ọrẹ àtinúwá wọ́n lè dédé pín oúnjẹ ní irú láàwẹ̀ tàbá ń ṣe tẹ̀sílì láàyè ẹgbẹ́ àmọ́ ń pín rẹ̀ àmọ́ ń pín ẹwà tútù ìbò òtíìsì ìrẹsì tútù ìbò òtíìsì nítorí pé àwọn ẹlòmíì máa ń sọ pé àwọn tó ń gbọ́rọ̀ ọlọ́yìn náà ó wù àwọn káwọn ṣètọrẹ àánú káwọn náà lè rí nínú ládàá jókòó lóòótọ́ ó máa ń ṣokùnfà kẹ́ni ó fàgbúrò ìjókòó yìí ṣùgbọ́n aslan ìpìlẹ̀ tí kálukú fi lọ ní pé afẹ́gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ náà a sì gbà ládàá sábàbárì adésọ́ọ̀lì ilẹ̀ àdíṣà àkọ́kọ́ tó wà ní síra yìí ó sọ̀rọ̀ nípa ìdí tí mùsùlùmí fi gbọ́dọ̀ máa ṣe nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe nǹkan tó náà adúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run kí yóò ká àwa àti ẹ̀yin kún ọ̀kan nínú àwọn tó ń jókòó láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run torí náà bí fadlillahi ta'ala wa rahmatihi sanabda'u bi'idnillahi ta'ala barnamijana halqatus salihin kulla khamis min kulli usbu'in وفي هذا البرنامج إن شاء الله تعالى سنقوم بشاره أحاديث رسول الله صلى الله عليه وآله وسلم الواردة في كتاب رياض الصالحين للإمام النووي وابقى منهجية السلف الصالح ونسأل الله تعالى أن يسر أمورنا وأن يوفقنا في أعمالنا وأن يهدينا يهدينا ويحفظنا ويثبتنا على الخير آمين abẹ́ ọlọ́run ọba àlejò ọlá kò sàn wá dáadáa inshallah ìjókòó yìí ọjọ́ Wednesday báyìí à ń wò pé ká sọ di ọjọ́ àlàmísì padà tọ́ọ̀sì nítorí ìdí méjì èyí tó ga jù ní àwùjọ tá a wà àwọn èèyàn máa ń lọ sí oko iwájú ẹlòmíì látíkà rẹ̀ èkìtì ní ò lọ ẹlòmíì ọ̀wọ̀ àwọn àti àwọn mí òdó fún wá lọ sí oko wọn àwọn oko tí èṣòkò àrójẹ àwọn àgbẹ̀ wọ́n ń igi bí kòkó ọ̀pẹ àrí àtàwọn nǹkan mìíràn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ bá ti lọ wọ́n ó dé lóòjọ́ àlàmísì tọ́ọ̀sì wọ́n ó kì jímọ̀ ní báyìí wọ́n ṣe àwọn pàdé tí wọ́n fẹ́ ṣe kí ẹbí ní ọjọ́ sátidé sátọ̀dé tó bá di sunday wọ́n padà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti pè àwọn kan ti ah lórí tàwọn ṣe lálàbísì àwọn ò fẹ́ pàdánù àǹfààní yẹn tó ń gbà wọn lóko àti rí pé ọ̀rọ̀ gidi ni wọ́n sọ ẹlẹ́ẹ̀kejì náà ni pé ojú alamisi yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ míì náà fẹ́ jàǹfààní jókòó yìí wọn ò ní nílé kí ó ní alamisi àti twelve yam five torí pé àwọn afáàkàn ń àwọn míì àwọn ó pàdánù àǹfààní yẹn torí pé káàkiri pàkàn máa sọ̀rọ̀ tíra yà á mú dání kìí pé káwá túmọ̀ rẹ̀ ní káàtùmọ̀ ìṣàlàyé àwọn fàwáì wàlá sí àmà ìlìtùlá bẹ̀rẹ̀ ìlmi alfàwáì من القواعد الحديثية من القواعد الأصولية من القواعد الفقهية حتى اللغوية torí fún àwọn akẹ́kọ̀ọ́ a máa ń fa àwọn ń tàà lè principles guiding principles àwọn àgbàkalẹ̀ tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ hadith tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ fíkíù hmm, tó ní ń ṣe pẹ̀lú àkídà àkọ̀díyà tó ní ṣe pẹ̀lú àkídà àti sọ́kàn mùsùlùmí ìgbàgbọ́ ah, àti tó ní ṣe pẹ̀lú èdè gan tó ń jẹ́ pé àwọn àwam náà àwọn táyé iṣẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ náà tún jàǹfààní látàrí torí pé ìjókòó yìí àtàwọn tí ó wà fún gbogbogbò ó sì wà fáwọn tó tún jẹ́ akẹ́kọ̀ọ́ mímọ̀ náà insha Allah ta'ala ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mí ń bẹ sáàrù wípé àwọn èèyàn mọ̀ sí wọn mọ̀ àìmọ́mọ̀ àwọn nǹkan yìí náà ló fa ìhà tí wọ́n kọ sí ẹ̀sìn torí pé ìntẹ́yìn ò bá mọ̀ kò mọ́ náà ní ẹ̀ lé retí lọ́dọ̀ ẹni tí ò mọ̀ nǹkan kan pé tí wọ́n mọ̀ yẹn kó fi ṣe wà kò ṣe ṣe fún àpẹẹrẹ ẹni tí ń kírun tí ó mọ̀ pé téèyàn bá só àlò àlá rẹ̀ já yóò mọ̀ kírun rẹ̀ lọ ẹlòmíín sì mọ̀ pé téèyàn bá só àlò àlá já àmọ́ ẹ̀rí kókìrún ní òun wá omi tó ń bẹ́ ju sáńbà lọ torí pé kò mọ̀ pé téèyàn bá tó wọn kì í sáńbà àyàfẹ́ pé ní lè bá ìṣó yẹn jáde ọlọ́kọ̀ bá ọlọ́run sànù sọ àwọn àǹfààní ó wà ń bẹ yóò tún máa wà fún ìbéèrè àti ìdáhùn lórí ọ̀rọ̀ ẹ̀ pàápàá jùlọ tó bá jẹ mọ́ àwọn àlàyé tí a ṣe àwọn nǹkan wọ̀nyí ó ní ìta àgbàlérò gẹ́bí nǹkan tí mo sọ wípé ìdínilá ìtàhálà á bẹ̀rẹ̀ ètò halkọ́tù sọ́ọ̀lì yìí kúlà kọ̀míìsì ní gbogbo ọjọ́ àlàmísì àbí ẹ̀yin faramọ́ ẹ̀fà ayẹ́ngọ́ gbogbo ọjọ́ àlàmísì kúlà òṣùwọ̀n ní lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ tí ọlọ́run ọ̀nà wo la máa gbà máa ṣàlàyé ẹ̀ a ní níbàámu sí mọ́níhájì sálàf tàpì ní mọ́níhájíyàtù sálàfí àsọ́ọ̀dì in accordance with the methodology of the pious predecessors níbàámu pẹ̀lú ọ̀nà ìgbà ṣe nǹkan ẹ́ àwọn òun àgbọ́yé àwọn aṣáájú wánú ẹ̀sìn àwọn olóṣáájú wánú ẹ̀sìn àwọn sọ̀hábà torí pé ọ̀rọ̀ ànábì gangan la fẹ́ máa kà yìí ọ̀rọ̀ ànábì yẹn a fẹ́ gbọ́yé níbàámu sí àgbọ́yé àwọn wo àsálàfù àsọ̀lẹ̀ àwọn tí wọ́n ń bẹ ń bẹ nígbà tánábì ń sọ̀rọ̀ yẹn gangan àwọn olówó afẹ́gbà tánábì ń sọ àwọn sọ̀hábà wàtàbíyìn àwọn tí kò sí ń bẹ nígbà tánábì ń sọ ṣùgbọ́n àwọn tó wà ń bẹ̀ ńgbà tánà bí ń sọ̀rọ̀ yẹn ìgbà tánà bí ò wá sí mọ́ táwọn náà wá ń tún ọ̀rọ̀ yẹn sọ àwọn kan ni wọ́n ń sọ fún àwọn tó wà ń bẹ̀ ńgbà tí wọ́n ń tún ọ̀rọ̀ yẹn sọ tí wọ́n ń sọ fún yẹn àwọn là ń pè ní tabi'un níbàámu sí àgbọ́yé tiwọn náà torí pé ó ṣeé ṣe kó jẹ́ pé ẹnìkan gbọ́rọ̀ lẹ́nu ànádínú àwọn sọ kí tábí nǹkan ṣẹ̀ṣẹ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni túnmọ̀ sí ní kó wá lọ sọ fún ṣùgbọ́n rẹ̀ tó tún ẹ sọ fún wa pé túnmọ̀ sí ní yẹn ni ẹnu akẹ́kọ̀ọ́ ẹ̀ nínú àwọn tó bá wọn láyé tó bá ń sọ àbàyẹn yóò wá sọ pé ó sọ pé túnmọ̀ ọ̀rọ̀ yìí ni pẹ̀lú ògbọ́lọ́ bá bá bẹ̀rẹ̀ ṣáàrì á sọ lórí ọ̀rọ̀ tánàbí sọ ipe bàtà bá bẹ̀rẹ̀ mọ̀kọ́ dímọ̀ síra ẹ̀ àmọ̀kálẹ̀ kọ̀ọ̀kan pé ànábì ní kọ́ìrò kòrò àwọn àsìkò tó dáa jù lórí ilẹ̀ tàbí lè tún ọgọ́rùn-ún ọdún kọrùn ní èyí tó wọn ànábì ń bẹ̀m̀bẹ̀ ìyẹn ní àwọn sàhábà fún lẹ́yìn náà tó tún tẹ̀lé ìyẹn ló fi lọ lórí àwọn tábí ò tábí ẹ̀yìn àwọn táwọn sọ̀hábà ṣàlàyé fún lẹ́yìn náà àwọn táwọn tí sọ̀hábà ṣàlàyé fún yẹn àwọn táwọn yẹn tún ṣàlàyé fún kí láre bá tẹ̀lé àwọn yòókù mọ́ torí pé ibẹ̀ làmẹ́bì sọ pé àwọn ọgọ́rùn-ún ọdún tó dáa jù pẹ̀lú parí bókùnlẹ̀ ẹgbẹ́ lẹ́yìn wọn àìmà al'údà àwọn ìmọ̀ àwọn ajá nínú ìmọ̀ kọ̀ọ̀kan wà ṣùgbọ́n ọ̀rọ̀ wọn yóò máa bọ́ sí ní sáńpé ní àtàkì wàtàtàbùrù wàlẹ̀sìkìrọ̀ pẹ̀lú gbọ́ọ̀lọ́run tó bá di ìjókòó sí ń bọ̀ a máa ṣàlàyé kí ni yàtọ̀ tó ń bẹ láàrin àtàkì àtàtàbùrù wàlẹ̀sìkìrọ̀ lọ́nà tí ó gbà ìrùngbọ̀n kó wá ìdí tá a fẹ́ ṣàlàyé náà ni pé lóde òní àwọn kan ti pọ̀ lórí internet social media YouTube Facebook afẹ́ ilé o sọ̀rọ̀ ilé yóò gbé lẹ́nu sọ́n àbá tó ń gbé yàn lẹ́nu sọ́n ẹlòmí ò tún gbé lẹ́nu sọ́n ẹmọ̀túnmẹ̀ yóò ṣe rọ́dù fún yóò tún dá ìsì padà fún kó ní ìsọkúsọ ní ẹlòmí ni olórí ibú ti ẹni ẹlòmí ni dàdá ń délé ó sàmọ̀ fúra wọn téèyàn bá ti gbọ́ àwọn kìíní kan yé yóò jẹ́ kó rọrùn bí ìdìnnìlá ìtààrà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run yóò jẹ́ kó lè rọrùn láti ṣe tẹ̀mù yìí òpinya tẹ́yìn ó fi lè dá àwọn àfà tí èèyàn sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ wọn ṣe é tẹ̀lé tẹ́yìn ó fi dáàmà tàbá ti ṣàlàyé tẹ́ǹpẹ̀ níta kí ìsìnkìrán wà kéni ẹ́ pàákéjì wà

èyí tó jẹ́ òdòdó ń bẹ̀ wàyà àdíyà náà kó tọ́ wà sọ́nà wàyà àfàbọ̀ náà kó sì mójútó wà wàyà sàbítà náà kó fẹsẹ̀ wá rinlẹ̀ àìlẹ̀lẹ̀ sọ́ìrì lórí dáadáa kọ́lọ̀ kó ṣàánú kó á fún kálukú alálàáfíà torí pé àlàáfíà wà láti jókòó láti pẹ̀ ìtàǹsọ̀ ẹ̀ àlàáfíà wà náà lẹ̀yìn náà ti jókòó sẹ́yìn gbọ́ tí ò bá súnfẹ́ fi wá tí ò bá sálàáfíà ìfọgbọ́tẹ̀yàn lè dá ọ اللهم إنا نسألك العافية اللهم إنا نسألك العافية اللهم إنا نسألك العافية àwọn tí ó sì lálàáfíà náà ọlọ́run bá ní fún wọn lálàáfíà ìrọ́mọ̀ títà yà fún ọlọ́run wa wọ́n wà lára àwọn tí nǹkan ọmọ ń ké bí ní ìjẹ́ kí wọ́n máa lọ lẹ́gbà tí nǹkan ọmọ ń ké bí tán máṣíìnì wọ́n ṣá ọlọ́ọ̀ni kí ìjàmbá wáyé kò á dúpẹ́ pẹ́sẹ̀ ọ̀já àmọ́ wọ́n ṣá ìtọ́jú wọn lè wá lónìí òbí tí wọ́n gbà tọ́jú kọ́lọ́n tó bá ní ṣe àlékún àlàáfíà bá ní fún wọn lálàáfíà gbogbo ìrora tí wọ́n rí títa ríro tí wọ́n rí ìnira bí wọ́n rí ọlọ́ba ní fífa àwọn ẹ̀ṣẹ̀ wọn rẹ̀ ọlọ́ba ní fífa àwọn ẹ̀ṣẹ̀ wọn rẹ̀ ìtọ́jú ti ṣe inú dáadáa ó fi sí inú iṣẹ́ ìwé iṣẹ́ rí wọn kó bá ní kù wọn náà lẹ́mìí lórí dáadáa wọ́n yẹ kò ṣe pẹ́ àwọn ìmáàmù mọ́ṣáláṣí wa tá a wà yìí mọ́ṣáláṣí ajékòlá ní ilẹ̀ pa níkàrí àkókò yìí ìmáàmù wa sẹ́yìn ìmọ̀ òsèlè ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ sí àwọn alálọ́wọ́ kẹ́ẹ̀kẹ́ sẹ́yìn àbí Hassan alẹ́ Hassan ní Hassani alẹ́ Hussein ní ọba ń pè ní Hussein Hassani Hussein wọ́n wà Hussein ọlọ́ba ṣe dáadáa fún àwọn náà jókòó sí wà àti bá ń jíròrò náà tẹ́lẹ̀ ẹ̀rí pé inú tàbísírì inú àwẹ̀ náà báyìí ni a ṣe máa jókòó táwọn náà ó bìí kíra wọ́n máa wò ó ní sọ pé ìlú ibi imam ìmọ̀ ń wò bẹ́ẹ̀

kíní ni wọ́n àwọn ṣànákítọ̀ ọmọ Mauritania ni wọ́n wọn ti wá kàn wá sí àjìnà àfáà ní ìjókòó sí mímọ́ lọ ìlú mọ́ ìgbà tó wá ń ṣàlàyé bàbá wọ́n wá jókòó ní iwájú ẹ̀rọ ọ̀bọ̀ jókòó lórí àdá níwájú rí òun fẹ́ táwọn èèyàn rí pé ọmọ kéwù rẹ lòun náà ṣe ìpínlẹ̀ bá sùkú sí wájú o kí ẹ tó wà ń bẹ̀ tó ṣẹ̀ fún iná tó tó jẹun kò sókùnmọ̀ sí pé wọn ò nímọ̀ lára àwọn àfá ńláńláńlá báwọn àfá mi bá ń ṣàlàyé àwọn náà lọ jókòó síbẹ̀ torí pé òwò ṣe rí nìyẹn tó jíjókòó yẹn kò díjà láàlà ènìyàn kódà mo rí kà pé mú sí tó ṣẹ̀ jáde láyé Saudi Arabia Sheikh Abdulaziz bọ́nà Abdullah Ali Sheikh pé Sheikh Abdulaziz bọ́nà Abdullah ibùlùbáà wọ́n kọ́ sọ̀yí Bukhari lọ́dọ̀ bí wọn náà bọ́tẹ́ wọ àwọn ní wọ́n kọ́ jẹ mú sí bàbá ìlú tó ní mọ́tàn fẹ́ fàyọ̀ ní pé ìmọ̀ kò pín síbì kan

tó jẹ́ nǹkan tó tún fún àwa náà lọ́wọ́ nítorí pé táwọn èèyàn bá rí ní jẹ́ ìmọ̀mù náà jókòó àwọn náà wà àfáàmì náà ó lọ yóò wà jókòó àti tí mọ̀mù fi ń jókòó ń bẹ̀ yóò pọ̀ yín lè kò ní jẹ́ kò ní jẹ́

هذا والله تعالى عالم أدرون بعد التولاكم على غيره كما قلنا ànífà báyá ṣe sọ lẹ́ẹ̀kan ìgbé ìlú ìyọ̀ǹda ọlọ́run fanọ́ta ẹ́ ìnìlá ìtàhálà bàdínẹ́ mẹjànà helikọ́pì sọ́ọ̀dí in ni kọ̀mí gbogbo ìjọ àlà ní àpàdà máa

ten minutes to six after one hour twenty minutes àbí one hour fifteen minutes. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام